ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ojú òní tì yín lónìí ẹ sì ráàánú gbà ẹ̀yin ọlọ́jọ́ bí ọlọ́run yóò gbàdúrà fún yín ọlọ́run yóò súre fún yín ọlọ́run ó nawó ayọ̀ sí yín áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ yóò jẹ́ fún yín ẹ̀bùn rere tí ẹ ò tí ì gbà rí láti ọjọ́ tẹ́ ti dáyé olúwa yóò fi ta yín lọ́rẹ àwọn èèyàn rere olúwa yóò yàn wọ́n tì yín àwọn awọ́ tí máa bá ní gbé tí kì í fi ṣùyàn ọlọ́run yóò sà wọ́n jọ fún yín ẹ̀mí gígùn àtàlàáfíà ilé fi lo ayé yín yóò sì dára fún yín ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa wa àmín sáàmù orí one oh five ẹsẹ̀ eighteen àti nineteen láàfin gbara wa níyànjú kí n tó gbàdúrà fún wa psalm one oh five ẹsẹ̀ eighteen àti ẹsẹ̀ nineteen bíbélì wípé wọ́n so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ ọ lẹ́sẹ̀ ti ọrùn rẹ̀ bọ irin títí ìgbà tí ohun tí ó sọ fi ṣẹ tí olúwa sì jẹ́rìí sí ọ̀rọ̀ rẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run ọ̀rọ̀ nípa Joseph ó ní wọ́n sọ fún wa yìí wọ́n ní kó tó di pé ìran tó rí àti àlá rere rẹ̀ ó ṣẹ ohun tó sọ fáwọn mọ̀lẹ́bí ẹ̀ pé òun máa dà láyé kó tó di pé ó ṣẹ bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ sí o nínú tó ṣẹlẹ̀ sí ni pé wọ́n ní wọ́n ti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ bọ́ lẹ́sẹ̀ wọ́n ti ọrùn rẹ̀ bọ́ irin tẹ́ bá jẹ́ akẹ́kọ̀ọ́ bíbélì wọ́n ta lẹ́rú ó wọṣọ ẹ̀wọ̀n wọ́n jù sínú kòtò kó tó di pé alárèrè rẹ̀ ṣẹ̀ ẹ̀yin èèyàn ọlọ́run yorùbá bọ̀ wọ́n ní ọmọ tí ó bá ga ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀rín ẹ̀yin èèyàn mi gbogbo ohun tó ń là kọjá yìí nítorí ògo ni mo fẹ́ kó o mọ̀ yẹn dájúdájú ìrìn àjò sílẹ̀ ògo kì í ṣe bread and butter ìrìn àjò sílẹ̀ àṣeyọrí oríṣiríṣi nǹkan lèèyàn bá pàdé béèyàn bá wá ti lè fara dà á èèyàn ò ní délé àṣeyọrí ara bó ti wulẹ̀ kí n tí òun là kọjá tó kí n tọ́lọ́run sọ pé ó jẹ́ ó jẹ́ àwọn ìran rere tó rí àlá rere tó rí nígbà tó wà secondary school gbogbo ohun tó kọ sílẹ̀ nígbà tó wà ní higher institution bó fẹ́ jẹ́ láyé tó o bá sọ ìrètí nù tó o sì dúró nínú ọlọ́run wàá débẹ̀ Joseph yìí ó fara mọ́ ọlọ́run ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó bẹ̀rù ọlọ́run ó gba ọlọ́run láàyè lọ́kàn yẹ kò sì síyèméjì ntọ́lọ́run rí fún ayé rẹ̀ ó débi tó fẹ́ dé o ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ àdúrà mi fún ọ ni pé ìran tiẹ̀ náà yóò wá sí ìmúṣẹ ayọ̀ tiẹ̀ náà máa dé alárírí rẹ yẹn yóò dé ibi tí ọmọ rẹ yẹ kó dé láyé bó tilẹ̀ kó pọ̀ tó ọmọ rẹ máa débẹ̀ tó bá ti gbàgbọ́ pẹ̀lú mi tẹ́wọ́ kí n súre fún ọ lórúkọ Jésù gbogbo ìdíwọ́ àti ìdènà ní ojú ọ̀nà rẹ síbi ògo lónìí olúwa palẹ̀ rẹ̀ mọ́ ọlọ́run tó wà pẹ̀lú Joseph yóò wà pẹ̀lú rẹ̀ gbogbo agbára ìdílé májẹ̀mú ìdílé èèwọ̀ ìdílé tó lóun ò ní fààyè gbà ọ́ kó jẹ́ nǹkan kan láyé ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ lórí rẹ̀ ó fa ègún lára rẹ̀ kó gbiná sọnù adé ègún lórí rẹ̀ kíná jó dànù mo gbàdúrà omi ègún tí ń sàn lára rẹ̀ kó gbẹ dànù báyìí ẹ̀jẹ̀ ègún tí ń flò nínú ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n lẹ́jẹ̀ ilé wọn ni ẹ̀jẹ̀ bàbá ẹ̀ ni ẹ̀jẹ̀ ìyá ẹ̀ ni lórúkọ Jésù kó gbẹ dànù gbogbo contamination gbogbo pollution nínú ẹ̀jẹ̀ rẹ̀ pollution tẹ̀gùn ìdílé ẹ̀jẹ̀ Jésù kó tún ṣe báyìí bẹ́ẹ̀ ni kó rí ayé rẹ kó nítumọ̀ ayé ọmọ kó nítumọ̀ ohun gbogbo tó dojúrú láàárọ̀ yìí olúwa tuntun bẹ́ẹ̀ ni mo sọ nígbà kejì gbogbo ohun tó dojúrú mọ́ ọ lọ́wọ́ láti àárọ̀ yìí lọ olúwa tuntun ìgbà kẹta rèé ó di àṣẹ ó di májẹ̀mú gbogbo ohun tó dojúrú nínú ayé rẹ inú ilé rẹ láàárọ̀ yìí ọwọ́ olúwa tuntun wàá dẹ̀ gbégbá ọpẹ́ bẹ́ẹ̀ ni kó rí ìjáde rẹ yóò jẹ́ ayọ̀ ìwọlé rẹ yóò jẹ́ ayọ̀ ogun pó jáde ní ọ̀wọ́ lémọ́ kò ní jẹ́ tiẹ̀ àlàáfíà fún ìpínlẹ̀ wa àlàáfíà fún orílẹ̀ wa àlàáfíà fún wọn náà níbi tó wà lórúkọ Jésù Olúwa wa àmín èmi ẹni tí tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkúnlọ́lá láti the African Church Solution Campground Samuel Wange State ní ìlú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́.